láyé ọlọ́run kò bùn yín kó tún bá àwa ọmọ. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ̀dá tó tá a fa sókè ìdóborí. Ìdóborí ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùnkún ọba ayé kórí ẹ tọ̀run ẹ bọ́ba ayé kórí ẹ tọ̀run ẹ bọ́ba ayé kórí ẹ tọ̀run ẹ o bọ́ba ayé kórí ẹ tọ̀run ẹ bọ́ba ayé kórí ẹ tọ̀run ah, ẹ. mo wòye ayé lọ kánrin kése. Allah alwazir akéwùgbà gold ọmọ akéwùgbẹrú mo rí pé níbi tí àwọn ẹlẹ́sìn tí wọ́n bayé jẹ́dé ẹ̀yin tẹ̀ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi share rẹ̀ ní twenty twenty times ọba mi ó da oore bò yín nígbà ìmọye ọba mi ó da ìbùkún bò nígbà ìmọye ẹ máa like ẹ máa share ẹ wá kọ́mẹ̀ǹtì rẹpẹtẹ gbogbo ń tẹ́ fẹ́ lọ́lọ́run ṣe fún mi. ibi tó máa dàmọ́ tí wọ́n burú dé láyé admin tó bá wà nítòsí kó pe àwọn admin tó kù kánwó kánwé kọ <coughs> kó pe wọ́n sìn kánwé kọ. ibi tó máa dàmọ́ tí wọ́n burú dé láyé àwọn ẹlẹ́sìn in particular tẹ́ ẹ bá wò ó dáadáa tí ẹ bá ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn làkọ́ bí ànábì báyìí tí wọ́n pákéjì ẹ̀sìn bẹ́ẹ̀ ni pé lọ́wọ́ wọn ni kọ́kọ́rọ́ àlìjánná wà. iye tẹ́ ẹ bá rí ìwà tí ń bẹ lọ́wọ́ wọn sètáànì tá ń pè ní sètáànì àgbà tọ́lọ́hún ṣẹ́bi lé tó làánà ẹ̀ṣẹ̀ mélòó ni sètáànì yẹn ṣe ọlọ́run ẹ̀ṣẹ̀ yọ̀kan ni ìjùdú li Adam ẹ̀tẹ̀ fún Ádámọ̀ nìkan ló lóun ò lè tẹ̀ fún Ádámọ̀ ó tán ẹ̀ṣẹ̀ yọ̀kan ni ẹ wá wo iye ẹ wo àdánwò táwọn ẹlẹ́sìn tán ti dá sílẹ̀ nílùú yìí pàápàá jùlọ nílẹ̀ yorùbá ẹlẹ́sìn mùsùlùmí ẹlẹ́sìn christianity àtẹlẹ́sìn traditionalist ẹ wo fìtínà tí a kó wa sí ẹ wo bí a ṣe sọ wá dọ̀tá ara wa wàláì bí ọlọ́run bá fẹ́ dájọ́ ọlọ́run ó sọ fún sètáni wípé sètáni àgbà ọmọ ọsẹ ló jẹ́ fáwọn ẹlẹ́sìn níbi tí a bá ayé jẹ́ dé ẹ̀dá tó tá fà sókè yìí dó borí. dó borí. ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùnkún. àwísùnkún. bọ́bá ayé borí ẹ̀ tọ̀run wò ọ́. ṣùgbọ́n bọ́bá ayé borí ẹ̀ tọ̀run wò ẹ̀ bọ́bá ayé borí ẹ̀ tọ̀run wò ẹ̀ o. bọ́bá ayé borí ẹ̀ tọ̀run wò ẹ̀ bọ́ba ayé kò ẹ̀tọ́ nínú nǹkan tó fi ń fúlù àwọn èèyàn jù láyé ó ń lọ́rọ̀ ẹ̀sìn. ọmọ dámọ̀ ń lo ẹ̀sìn láti dá ọpọlọ àwọn èèyàn jù ẹ̀sìn wáyé láti wá táyé ṣe ni ẹ̀sìn wáyé láti wá sọ wá di olólùfẹ́ ara wa ni ẹ̀sìn wáyé kó má bàa sí ogun kó má bàa sí fìtínà ni àmọ́ ń gbà tẹ̀sìn dọ́wọ́ àwọn ọmọ àlè ẹ̀sìn wọ́n sọ di àdánwò mọ́ra wọn lọ́wọ́ ọ̀rọ̀ lọ ní súnmọ́ awrasna al-kitaba alladhina istafayna min ibadina. faminhum zalimun linafsihi ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله dàlíkà wal fadlu likabir. ọ̀rọ̀ là ní ẹgbọ́ o. súnmọ́ àwòrán sínú lèkìtà. tó bá dìgbẹ̀yìn ayé àwọn tí wọ́n di ẹ̀sìn mú àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n á máa bẹ láyé súnmọ́ àwòrán sínú lèkìtà àbá àwọn kan jogún tíra ó túmọ̀ sí pé àwọn ẹ̀sìn tó ní ìwé ẹ̀sìn láti sánmọ̀ wá ńlọlọ́run bá islam ń bẹ níbẹ̀ ẹlẹ́sìn christianity ń bẹ tí wọ́n ń lo ìwé ẹ̀sìn tòkè ni o bákan náà àwọn ẹlẹ́sìn Júù wọ́n ń bẹ níbẹ̀ àwọn judaya náà àwọn ẹlẹ́sìn um, kíni ti ń pè wọ́n àwọn ẹlẹ́sìn Júù wọ́n ń bẹ nínú wọn màá rántí orúkọ ẹ̀sìn wọn kí ni nǹkan tí mo sọ débẹ̀ àwọn àtẹ̀lé ànábì Musa ni mo fẹ́ wí àwọn àtẹ̀lé ànábì Musa wọ́n bẹ ń bẹ wọ́n gba tírà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní àwọn tí wọ́n jogún ẹ̀sìn yẹn nígbẹ̀yìn ayé awrafna likitaba alladina stafayna min ibadina àwọn tí wọ́n jogún ẹ̀sìn. zalimun linafsihi. ọba mi ní yóò máa láàrin wọn zalimun linafsihi àwọn alábòsí gédégbé zalimun linafsihi àwọn oníjìbìtì zalimun linafsihi àwọn afẹsẹ̀dáyẹrú zalimun linafsihi àwọn tí wọ́n pìrìsẹ́ǹtì ara wọn bí ẹni pé àwọn gangan lọ́lọ́run gbé àṣẹ ayé lọ́wọ́ tó dẹ̀ jẹ́ pé èṣù tí sẹ̀tánì gan bá rí wọn yọ bẹ̀rí fún wọn ni pé ọ̀gá lẹ jẹ́ fún wọn tọ́lọ́tọ́ba mi bá sọ̀rọ̀ tó bá dárúkọ nǹkan bíi mẹ́ta mẹ́rin tẹ̀léra wọn tó bá jẹ́ nǹkan tó burú tàbí nǹkan tó da ẹ lọ wò dáadáa eléyìí tó pọ̀ jù lọ́ba àmì àkọ́kọ́ mẹ́sàn-án èyí tó túmọ̀ sí pé majority àwọn ènìyàn tí wọ́n máa jogún ẹ̀sìn nígbẹ̀yìn ayé majority wọn seventy percent wọn lọ́ọ̀lìmú lílọ́ọ̀sì alábòsí ni wọ́n máa jẹ́. wà mí ní um. mo kò tà sí dùn. ọlọ́ni yọ ọmọ bẹ nínú wọn àwọn yẹn lè má kọjá ju bíi twenty percent lọ mo tẹ́sí dùn àwọn tí wọn ò ní fẹ̀sìn báyé jẹ́ wọn ò ní fẹ̀sìn ní àwọn èèyàn lára mo bá ṣe lọ́n díẹ̀ àwọn gangan gbà páwọn ò mọ̀ ẹlẹ́sẹ̀ làwọn bí wọ́n ṣe jẹ́lẹ́sẹ̀ lèmi náà jẹ́lẹ́sẹ̀ kí ló dé tèmi ọba ayé tiẹ̀ jẹ́ nítorí pọ̀ ọ̀sẹ̀ màá jí sí ọlọ́run fún ẹ pé kò change ni bọ́ọ̀ bá change èmi kọ́ ni sójà ti máa mú ẹ èwo làbúrò ṣépè èwo làbúrò táṣírí ènìyàn èwo làbúrò báyé èèyàn jẹ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn wà mí ní ń mọ̀ tẹ́sí jù. wà mí ní ń sábì kò bẹ̀lẹ̀ àìrà àti ìlà. ọlọ́run ni yóò máa bẹ nínú wọn sábì kún bílùkọ́ ìrà àti àwọn èèyàn ni wọ́n á kéré jù àwọn èèyàn rẹ̀ àwọn tẹ́sìn wọn jọ lójú àwọn tó jẹ́ pé wọ́n á mú ẹ̀sìn láì fara ní ayé àárín àwọn àtọ́lọ́ǹda wọ́n gbà pọ́lọ́ ní ọ̀dájú àwọn wọ́n àfara ní ayé wọ́n àdáyérú nítorí ẹ̀sìn àwọn yẹn ni wọ́n kéré jọjọjọ dàlíkà. wà lè fọdí oníkẹ́bẹ̀ẹ́. Karl Marx that great philosopher láyé jọun. Only religion is an opium of the people. tókùn kan bá wà tán fi ń déèyàn láyé ẹ̀sìn ni ẹ̀sìn easy láti déèyàn wọ́n ti fi ẹ̀sìn fúùlù àìmọye èèyàn láyé àwọn kan ti wá fẹ̀sìn dayérú wọ́n dayérú tán wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀ orúkọ ẹ̀sìn náà dẹ̀ lò àwọn mùsùlùmí ń nínú wọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nìtì ń bẹ nínú wọn traditionalist ń bẹ nínú wọn wọ́n lo ẹ̀sìn wọ́n fi fúùlù àwọn èèyàn wọ́n pákéjì ara wọn etí ò sí nǹkan kan bẹ̀ wọ́n dẹ̀ ń kílẹ̀ mọ́ pé òun ló òun ló ń kọ̀ntró ayé àtọ̀run àwọn nǹkan ti wáyé bẹ́ẹ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀ wọ́n ti fẹ̀sìn fúùlù àwọn èèyàn ni mo fi sọ bí wá síta ṣe kẹ́yìn pé ẹ̀sìn ò sọ ẹ́ dárìndìn bọ́ ọba sọ̀rọ̀ ẹ̀ dárìndìn lókun gbogbo ẹni tí ń wọlé ẹ máa bá mi share twenty twenty times ẹ like ẹ comment ẹ má jọ̀wọ́ yín ó kò lórí like and love ká má flag down lecture yìí nítorí náà ibo ni mo wá ń lọ gangan ẹ wo ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ TB Joshua ṣé yóò tó fún ní láti ronú pé irú ayé wo la bára wa yìí ẹ̀sìn náà là ń sìn yìí àbí bínú ọlọ kí ló mú BBC tí a fi ṣe documentary lórí investigation wọn lórí TB Joshua àwọn ọmọ bìrìtìkó tí wọn wà ní àwọn tó sọ́ọ̀bà àdánwò yẹn wọ́n pọ̀ ni bẹ́ẹ̀ náà lọ́mọ South Africa synagogue of the world ilé ìsìn kan ni kírísítẹ̀nì sábà pelé ìjọsìn wọn ní synagogue synagogue kó sí àárín àwọn àtẹ̀lé ànábì Musa pẹ̀lú àárín àwọn ẹlẹ́sìn christianity ẹnìkan dé ó pe ní synagogue of all nations gbogbo ayé sì bá gbà bẹ́ẹ̀. Allah bó ṣe pákéjì ara ẹ̀ láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ bíi tẹrú ọlọ́run kan tí mo máa ń sọ yẹn ni ìwé tó kà ìsìwúrúwúrú tó di ansa Allah ìmísí ọlọ́run tó ní wúrúwúrú tó di ansa Allah pípé èèyàn sójú ọ̀nà ọlọ́run rẹ̀ wúrúwúrú tó di ansa Allah èyí tó kọ́ ní ilé ìsìn ìsìwúrúwúrú tó di ansa Allah mo ń sọ eléyìí mo ń rìn váàsì gbogbo tó wà nínú dọkumẹ́ntìrì BBC News tí wọ́n gbé jáde lánàá ọ̀rọ̀ yẹn báyàn nínú jẹ́ ẹ lọ wo bó ṣe ṣe ayé àwọn ènìyàn ẹni tó bá rí full documentary yẹn full documentary yẹn lọ sí bíi fifty three minutes ẹ wò láti bẹ̀rẹ̀ dópin bẹ́ẹ̀ yẹn bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹ̀kún ọgbọ́n yẹn nítorí bá mú BBC tí wọ́n farabalẹ̀ ṣe investigation ṣe documentary bẹ́ẹ̀ yẹn ẹ yóò rò wípé ìjọba nàìjíríà ọlọ́pàá nàìjíríà iṣẹ́ ti bẹ̀rẹ̀ ibi yẹn ó parí sínú wọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí kó àwọn èèyàn jọ ó ń pè wọ́n wípé òun ní miracle miracle ń bẹ lọ́wọ́ òun àwọn tí wọ́n wá jọ gbé kinní yẹn kalẹ̀ àwọn ni wọ́n jáde wá sọ̀rọ̀ ẹni tó jẹ́ chief editor ẹ̀ tí ẹ́dìtì gbogbo fídíò ó jáde ó sọ̀rọ̀ ó láre ń jí ni gbogbo táwọn ṣe. ẹni tó jẹ́ chief supervisor ó jáde ó sọ̀rọ̀ ó ní àárẹ̀ ń jí ni gbogbo nǹkan táwọn ṣe tẹ́ bá dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ TB Joshua ọ̀rọ̀ ẹ̀ tutù ara ẹ̀ gan tutù ó jẹ́ntù lójú ó jẹ́ntù gan ẹni tó jẹ́ chief supervisor àti òyìnbó kan tó wá láti Britain tó àlẹ́ẹ̀jì wípé ó ń rèpù ọlọ́run ló mọ iye ìgbà tí máa ń rèpù àwọn táwọn òdẹ̀ tó bẹ́ẹ̀ ká wọn sọ̀rọ̀ ó lọ́lọ́run ó ní we thought we are in heaven not knowing that we are in real hell ẹ wo bó ṣe ṣe ayé wọn wọ́n ní majority miracle táwọn máa ń ṣe yẹn ìzídàkẹ́nìkan wá kó jẹ́ arìnjí ẹni tí ò rọ lọ́wọ́ rọ lẹ́sẹ̀ kó gbowó kó dẹ̀ ṣe tiẹ̀ kó lọ kó nawọ́ kó pariwo ẹ bá mi kó lúwa o olúwa TB Joshua ọ̀kanu ó láwọn ní emergency unit nínú church àwọn pé emergency yẹn bí hospital ló jẹ́ àwọn tí wọn bá síkì tí wọn bá ìrànlọ́wọ́ wá wọn á ṣe test fún wọn àìsàn tó bá lè gbádùn àìsàn tó lè lọ bí àwọn àìsàn kéékèèké bí egbò àdá àjínná tàbí nǹkan míì tó jọ táwọn bá rí bẹ́ẹ̀ yẹn àwọn ó ti tẹ̀ tó bá jẹ́ pé yóò gba ìtọ́jú àwọn wà lọ kọ report hospital report mi pé ẹni yìí cancer ló ní o nígbà tí ò ní cancer tó bá ti wá gbádùn tán àwọn àgbé plákàdì lé lọ́wọ́ nígbà táwọn ti ṣúọ wípé eléyìí ó gbádùn àwọn gbé plákàdì lé lọ́wọ́ yóò kọ síbẹ̀ pé man of God heal me òun ní cancer tó bá gbádùn yóò tún wá ṣèdúpẹ́ àmọ́ àwọn táwọn bá test táwọn bá rí pé original cancer lélẹ́yìí HIV original lélẹ́yìí àwọn ò lé wọn dànù ni àwọn ò ní olúwa ọ̀ràn wọn sí wọn àwọn kan ó dẹ̀ jáde pé àwọn tẹ̀ ń wò yìí àní ò tafa sókè ẹ̀dá tó tafa sókè yìí dóbò rí ọba ayé kórí ẹ̀tọ́run wò ẹ́ o ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn kan ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn kan bọ́ba ayé kórí ẹ̀tọ́run wò ẹ́ o ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùn kan ẹjọ́ ń bẹ lọ́rùn. bọ́lọ́run ṣe ń ṣe mírẹ́kù nìyẹn ó ní tẹ́nìkan bá wá wà tó lówó tọ́lọ́lá àwọn ra information lẹ́gbẹ̀ẹ́ ni information yẹn ni ó fi gba ìmísí prediction wọ́n ra information lẹ́gbẹ̀ẹ́ ni ẹ lọ wo documentary yẹn ọ̀rọ̀ kún bẹ́ẹ̀ ẹni tó jẹ́ chief supervisor ó ní ìgbàgbọ́ tóun ní láti bẹ̀rẹ̀ ó lóun mọ̀ pé táwọn ń ṣe ìfẹ́ kìíní bẹ̀tí n tó sọ fóun ni pé àwọn ń lò láti fìdí ẹsẹ̀ àwọn èèyàn rinlẹ̀ níbi lójú ọ̀nà tolúwa káwọn èèyàn lè pọ̀ lójú ọ̀nà tolúwa làwọn fi fẹsẹ̀ wọn rinlẹ̀ o fẹ́ẹ̀ kì ní lóòótọ́ bẹ́ẹ̀ àwọn àtúgbà ìbùkún níwájú olúwa ó ní tó dáhùn dúró nìyẹn. wọ́n dẹ̀bi kan nínú wọn pé ńgbà tó ti mọ̀ bẹ́ẹ̀ kí lóde tó kúrò ó lóun ti ẹ̀mọ́ tí ò lè tí òjò wọn lè kúrò. ẹ wo ohun tó ṣẹlẹ̀ ah yàrá bàjá wà rẹ̀ lé mi Lawa bó bìí. ládàá nínú ẹ̀sùn ya bùdúlì wà fànà ládàá nínú ẹ̀sùn mímọ́ ya bùdúlì wà fànà. ẹ wo ohun tó ṣẹlẹ̀ níjọ́ tí apá kan sínágọ́gù tó wó. yàrá bàjẹ́ àrò ilé mi. lòní àárọ̀ yìí ìjọba nàìjíríà ò ní rẹ́kọ̀dù iye tó kú níbẹ̀. láwa bù bí. lẹ́nìkan tóun yè nínú kinní yẹn ó wà lórí òkè guest house yẹn majority àwọn tán ń wá fún ìgbàlà guest house yẹn náà ń dé sí. ọkàn fura pé kinní yìí ń shake bó ṣe jump nìyẹn nítọ́nà fi yọnu wọ́n wá láwọn tí wọ́n kú ń bẹ̀ kò sí rẹ́kọ̀dù emergency ìjọba tó wá ambulance ìjọba tó wá lọ́sàn-án ìwọ̀nba díẹ̀ ní ẹjọ́ ṣe ó lálẹ́ làwọn tó ṣe tó pọ̀ jù ń bẹ̀ pẹ̀lú ambulance ti ilé ìjọ àwọn orí tó fọ́ ọwọ́ tó gé ẹsẹ̀ tó gé ó sọ tọmọ ẹjọ kan tí bíríkì mú lẹ́sẹ̀ tó jẹ́ pé zọọ táwọn fi ń kíní tí wọ́n fi máa ń gégi mọ ó lórúkọ tán máa ń pè táwọn àwọn sọmaìlà tán máa ń lò tó yẹ pé tí wọ́n bá tẹ̀ báyìí á gé igi lẹ́ẹ̀kan náà ó ní làwọn fi gé ẹsẹ̀ rẹ̀ ó lóun dẹ̀ sùọ pé àwọn ò lè tẹ ìkiri aṣọ yẹn láì gbàṣẹ lọ́dọ̀ ẹ̀ ó ní gbà tó dalẹ̀ ó ní gbogbo bọ́ọ̀dì táwọn páàkì kò sẹ́ni ọmọ bíi àwọn kò lọ́dọ̀ la. ẹ lọ wo dọkumẹ́ntì yẹn lórí BBC nítorí wàá bà nínú jẹ́ jù olórí orílẹ̀-èdè nàìjíríà àgbà náà president goodluck jonathan òun náà wá bẹ̀ láti wá kí ìwádìí wo ló wá tẹ̀lé ẹni tó fùlù àwọn èèyàn débi pé president bíi mẹ́rin àbí márùn-ún láyé ni wọ́n fi sí ní wọ́n ń kí i Na wá ń gba ìwòsàn náà wá ń gba ìdáǹdè nígbà tó mú odidi president Zambia tó lè jáde tó lè sọ yìí pé ibi lòun ti rí ìwòsàn. táwọn tán dẹ̀ jọ ń pákéjì ẹ̀ sọ wípé arẹ́njì ni gbogbo táwọn ṣe. àwọn tí wọn bá nírú ọpọlọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe tètè fírèmù ọ̀rọ̀ mọ́ra wọn. ntí ọ̀jọ́ra wọn wọ́n dẹ̀ tó pọ̀ yóò dẹ̀ jọra wọn. wọ́n ní rìpọ́ọ̀tù wà wípé bíúdì yẹn gangan ò strong tẹ́lẹ̀ èrò tí ń kó sínú ẹ̀ ti pọ̀ jù àmọ́ ńgbà tó ṣẹlẹ̀ tán lójú ẹsẹ̀ ló frame ẹ̀ ó lóun rí a strange aircraft tó kọjá lórí sínágọ́gù ó lóun gangan ni wọ́n fẹ́ ju bọ́ǹbù sí kíní yẹn ṣẹlẹ̀ lásìkò tí terrorism ń ṣẹlẹ̀ lamẹ́ríkà kò jìnnà sí àsìkò ìgbà tí wọ́n bọ́ǹbù twin tower ó ti sáré lọ mọ́ pé òun ni wọ́n wá ju bọ́ǹbù sí ẹ̀mí mímọ́ ló ṣèfò òun dọ̀la ọ̀sẹ̀ àmọ́ rí report aviation lórí pé ṣé lóòótọ́ ni pléènì kọjá lásìkò yẹn strange aircraft wo lọ kọjá lórí sinagogu tó ju bọ́ǹbù sílẹ̀ tíbẹ̀ yẹn fi wó ọlọ́run ló mọ ibi rìpọ́ọ̀tì ẹ̀ wà dọ́là ọlọ́run ló mú yàrúbájá òwà rẹ̀ hàn lé mi. láwọ̀ àbúbí láwọ̀. ìjà don't sell ṣẹlẹ̀ ní synagogue a lot of people came out to complain bitterly but nobody is ready to listen to them but let me say no authority is ready to listen to them then. àwọn when jáde judge, wọ́n wá sọ pé n ti ń ṣẹlẹ̀ ń bí léwu n ti ń ṣẹlẹ̀ ń bí ọ̀dà kò sọ́tọ́rìtì listen sí wọn. ẹni tó jẹ́ chief supervisor Only it seemed that the man has bought has bought up the whole system. tí wọ́n bá lè yanra system It mi ní bẹ́ẹ̀ délé ọlọ́pàá ẹ lè rí arrest bẹ́ẹ̀ délé ẹjọ́ ẹ lè rí arrest ó ní kò sí kéèsì tí ó gbèdé police station nítorí pé gbogbo ẹni tí ó wà arrest náà ni wọ́n ń wá fún gbàlà lọ́dọ̀ rẹ̀ ó lẹ́ni tó bá wá ara gbé kéèsì tiẹ̀ dé kóòtù ó nílé ẹjọ́ ọmọ sún ìgbẹ́jọ́ síwájú ni wọ́n ó máa sún síwájú ni títí tí ó fi sú ẹni yẹn kò bá ọdún ọdún ni ó sọ pé tó òun sọ̀rẹ́ndà fọ́lọ́run báwọn tí wọ́n jẹ́ àṣebi ayé bá sì máa ń pákéjì ara wọn nìyẹn. kéèsì tán bá rí pé kò ní fẹ́ fún àwọn wọ́n wọ́n náà bí wọ́n ṣe frustrate kéèsì yẹn tẹ́nìkan ò dẹ̀ ní mú wọn. ìyẹn ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ọ̀rọ̀ sínágọ́gù ṣé pẹ̀lú gbogbo inflation yìí bí ó ṣe lọ náà ni ìjọba ò ní ní nǹkan kan tí ó ṣe sí àwùjọ àwọn ọlọ́pàá ò ní ní nǹkan kan tí wọ́n ó ṣe sí kí ló dé tá à ní wádìí torí kí wẹ́ẹ̀ mọ́tò ṣẹlẹ̀ mọ́ níjọ́ mi. láti ìgbà tí yẹn ti ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo refilation yìí ó yẹ káwọn ọlọ́pàá jáde sígboro gbogbo ibi tí wọ́n bá ti ń kàǹpù àwọn èèyàn jọ bí ọgọ́rùn-ún méjì ẹgbẹ̀rún kan èèyàn kán di àwọn èèyàn síbẹ̀ láti lọ wádìí kí ló ń ṣẹlẹ̀ gbogbo àwọn ilé ìsìn tí wọ́n kọ́ sínú igbó bíúdì tẹ́ bá rí nínú aginjù tó tóbi tó fẹ̀ tóun nìkan dá dúró ń bẹ̀ ó yẹ kíjọba ti tírèsì kí náà ṣe ń bíbáyìí àìmọye irú ẹ̀ tí ń bẹ nínú igbó tẹ́ ń ta orí èèyàn ta páàtì èèyàn níbẹ̀ tó jẹ́ pé ni tí ó débẹ̀ gan ẹ̀rù ọba kó tó débẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú aircraft àtàwọn nǹkan míì wọ́n lè rí gbogbo nǹkan wọ̀nyí báwo la ṣe sèfù sí ní nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n fi dè wá lọ́wọ́ dè wá lẹ́sẹ̀ yìí ẹ̀dá tó tá a fà sókè yìí ló borí. yìí ló borí. ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùnkún. àwísùnkún. bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́. ṣùgbọ́n bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ o bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ kìíní kan já mi lójú akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rú ló jẹ́ kí n sọ pé yárùbá jáwọ́ àrùn ẹlímí lọ́wọ́ àbú òbí yìí nínú àwọn nǹkan kan tí mo bá ní kí n fi gbogbo ẹnu sọ jáde làkìlà lè ná so áńtà ya àbúdó lè wà tànà àwọn èèyàn sọ fún mi pé ìwọ yóò dọ́lọ̀ mọ̀ ó dọ́lọ̀ mọ̀ bẹ́ẹ̀ tèmi yé mi. wàláì mọ̀fọ́lọ́mọba búra seventy percent miracle tí ń ní churches ní nàìjíríà seventy percent nákàlí àbáàdì tí ń ṣẹlẹ̀ láàrin àwọn mọ́sálásí seventy percent oògùn mo lóògùn mo nígbà mo láwo tí ń rng ní seventy percent. yẹ̀rù bẹ́ẹ̀ yọ̀ ẹ̀rù ìlímí làwọn àbúrò bẹ́ẹ̀. bẹ́ẹ̀ rí gbogbo èyí tó ṣẹlẹ̀ kí n kọ́ bọ́ sórí àwọn oníchọ́ọ̀chì kí n tó bọ́ sórí àwọn mùsùlùmí. gbogbo àwọn tí wọn máa ń ríran wáì tó jẹ́ pé fítàn táwọn èèyàn bá kúnlẹ̀ wájú yín náà lẹ́sìn tí máa rí nǹkan wí. Ah, ṣe spirit ti ń bá yín ṣiṣẹ́ kì í sinmi ni. ẹ̀mí ló ní jésù ló làwọn èèyàn kúnlẹ̀ wájú ẹ̀ tó sì rí gbogbo ẹ̀ sọ lójú ẹsẹ̀ ẹlòmíín déwájú jésù ó láàgọ́ ní àkùnrán mi sí ẹ àkùnrán mi bí kò ṣe sí àgùntàn ìsírẹ́lì ó sọ bẹ́ẹ̀ fẹ́ lòmí wáì tí ti yín gbóná ju ti Jésù lọ. each and every time táwọn yẹn ti ń kólẹ̀ níwájú yín náà rẹ̀ máa rí nǹkan wí wáì wáì tí mírèkù ti yín ti tún wá gbóná lọ gbogbo mírèkù ti Jésù ò ṣe rí lọ́wọ́ yín lọ́wọ́ àríǹjì mírèkù ká fóògùn ṣe mírèkù ká fi ṣe mírèkù májíìkì ti ń bẹ láyé gan ní Nàìjíríà yìí seventy percent ẹ̀ wà ni lọ ni. ọpọlọ ju ọpọlọ tẹ́ bá ń wo àwọn fídíò àwọn China kan tó ń ṣe nowadays tí wọ́n fi ń tú àṣírí magic èyí ò fẹ́ sọ pé kò sí ti ń jẹ́ magic pẹ̀lú ọpọlọ oríṣiríṣi tí wọ́n tò jọ gbogbo nǹkan wọ̀nyí ni wọ́n ń lò pẹ̀lú mímọ́ sọ pé ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ ni ẹ̀mí mímọ́ ni gbogbo ọ̀dọ́ tó yẹ kó wà ní fíìdì kan máa ṣiṣẹ́ wọ́n bẹ ní chọ́ọ̀chì tí wọ́n sọ kalẹ̀ bó ṣe wà ní chọ́ọ̀chì bẹ́ẹ̀ ló wà ní mọ́ṣáláṣí seventy percent mo lágbára mo kí ló dé tágbára tí ń ju tànàbí Muhammad lọ. gbogbo níta nàbí ọ̀sọ́ pé òun lè ṣe lẹ́yìn sọ pé lè ṣe náà kí ló dé tẹ́ ẹ fẹ́ dá yẹ́rú níbo nákàlí mélòó gan-an lẹ́ni lọ́wọ́ gbogbo àwọn tí ń fayé dà wá láàmú ẹ lo nákàlí ń jáde kárí nísìn ẹ lo jáde kárí àìmọye oògùn mo lóògùn mo lóògùn wà láyà rìnjí ló ń bẹ̀. ẹlẹ́nìkan ní ń bẹ ní Ìlọrin dòní àárọ̀ yìí tí ò tí ì bọ́ ń bẹ̀. èyí tí wọ́n mú mi ìfẹ́ dárúkọ ẹ̀ ni kì í ṣe ti ta lọ́lọ́run ọ̀tọ̀ tó nìyẹn àwọn tí wọ́n lérí nígbà ọ̀rọ̀ ta lọ́lọ́run pé tí wọ́n bá mú sánmọ̀ ọ̀yà ṣé kò sóògùn mọ́ni èyí tí nísìn tí ò tíì bọ́ ṣé kò sóògùn mọ́ni òun lòun dẹ̀ ń bọ́ sórí afẹ́fẹ́ ní mú olè nílùú Ìbàdàn tí ara ẹni ninety percent n bá lanu iná jáde arrange ni arrangement ni packaging hyping wọ́n package gbogbo ẹ̀ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n fi ń fúlù gbogbo ayé. yorùbá jẹ́ ọ̀rùn ilé mi lọ́wọ́ àbúbí. dáadáa nínú ẹ̀sùn mi máa yàgò dúlé wà fàdà. mo ṣe wáàsí kan ní last year mo sọ níbẹ̀ pé packaging ló sọ agbára Yorùbá dọ̀lẹ̀ à ní packaging ni mo sọ níbẹ̀ níbi wáàsí yẹn mo sọ níjọ́ yẹn mo ní tó bá jẹ́ pé egbé ń bẹ lóòótọ́ ẹ mú jáde ẹ jẹ́ ká pe àwọn scientist ilẹ̀ Yorùbá sí kan bá wa study ẹ̀ kí ni chemical reaction tí ò ní jẹ́ kán rí ìyàn mọ́ ní moment kan ẹ sọdowó gbogbo àgbáyé ni ó wà ni ó wà sanwó fún nàìjíríà ayẹta òyìnbó tíjọba ń rà fún àwọn ọlọ́pàá wa kí lẹ́mọ̀ tí ń bẹ́nu first yẹn bó bá jẹ́ pé ayẹta tiwa náà bá ṣúọ̀ kí ló burú ẹja pé scientist kan bá yẹ̀wò àwọn nǹkan yìí ni mo sọ nìyá kan jáde lòun pé ó ní sẹ́rí pé ó ní a máa ta nǹkan àwọn bàbá wa ìlú èbó ló sì wà àṣẹ ó gbé ìlú èbó kọ sọ pé kí èbó kọjá lára ẹ ó kọjá ní kéèyàn ó kàwé ní yunifásitì it doesn't mean that university will pass through such a person àìmọye òpònú tó ń jẹ́ professor àìmọye professor torí wọn pé gan àmọ́ àwọn professor kan bẹ táwọn ìpè ah ó yẹ kí eléyà wà níbi títí ń roko ni kò jọ pẹ́ẹ́pẹ́ ó kàn bá rẹ̀ níbẹ̀ eléyìí tá a wí fún wọn ń dọ̀yẹ tí wọn lè ṣe bí ní China ṣe yìí ẹ rí lórí fídíò ni ẹ rí fídíò kíní disappear tí àti China ṣẹ̀ṣẹ̀ aṣọ lásán ni bíi nylon ni tó bá ti ta síwájú rẹ báyìí wọn ò mọ rí ẹ̀yìn bẹ̀tù wọn ní rí anything tó bá ti lẹ́jẹ̀ lára tó bá dúró lẹ́yìn nylon yẹn wọn ní rí China ò fi kíní yẹn kó dọ́là kúrò lọ́wọ́ gbogbo ayé ni èyí tí ò bá wá fẹ́ kán rí òun pẹ́ẹ́pẹ́ẹ́ yóò ta kíní bíi nylon yẹn yóò ta yípo ara ẹ̀ àtiwájú àtẹ̀yìn wọn lè rí ẹni tí bá ń wo láti sánmà nìkan ni ó mọ̀ pé nìkan dúró bẹ̀ ọ̀kan nìyẹn egbe tilẹ̀ yorùbá ẹ̀yin dẹ̀ ni yóò gbẹ̀yàn yóò dùnyàn síbi kan ni ẹ jẹ́ ká rí tá a bá rí tó bá jódodo yóò sọ nàìjíríà dolówó ẹbọ tí ń bẹ́ńbẹ̀ láàní jọ ṣe níwọ̀n ìgbà tó jẹ́ pẹ́sìn tí ẹ̀sìn yẹn láàní ṣe tó bá wúlò fáwa náà kí ló dé tá à ní bẹ́ẹ̀ tẹ́ jẹ́ ká ròdodo ẹ̀ ká dẹ̀ mọ̀ wípé ẹ kò sí ẹbọ ńbẹ ẹ̀sìn tí yín ò sí ńbẹ ní tó wúlò fún gbogbo wa ni bóyìnbó bá ṣe bẹ́ẹ̀ ni sáàrì bulletproof rà gbogbo eléyìí ni mo ti sọ kọjá yaruba jawari ilimi. ilimi láwọ àbòbí ládàáni náà sùnmí mọ́ yàbùdó lé wà fànà ládàáni náà sùnmi máa yà àbòdó lé wá sáná. ẹ dákun mo mọ kinní kan dájú ẹni tó jẹ́ tálíkà kó tó rí justice ní nàìjíríà ọ̀nà ọmọ jìngàn máa ní. n tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló jẹ́ mọ̀ wípé kí tálíkà ọlọ́run tó jẹ́ kọ́mọ́nà kó tó rí justice ní nàìjíríà yìí especially against àwọn tí wọ́n ti tí wọ́n ti ya tara wọn nú ayé ọ̀nà ó jìn. bọ́sẹ̀ náwó làwọn náà náwó is naira for naira dollar for dollar million for million àjọ náà ni connection for connection political power for, political power àjọ ń lò ní. tí mi ò bá ní gbogbo nǹkan yẹn kọ́ lọ́wọ́ ti fún mi má ti withdraw tipẹ́ ojú rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan téèyàn wò pé sórílẹ̀-èdè yóò sì dá a báyìí ọlọ́run sórílẹ̀-èdè yóò sì padà dá sáà. Ah, ah. ìwọ tó ń ti àwọn èèyàn mẹ́wọ̀n ìwọ bú wọn ó bú àwọn bàbá wọn wọ́n dá ẹ lóhùn padà ó dẹ̀ lọ́ọ́ gbé wọn òun tì wọ́n mọ́lé field marshal náà ń gbé àwọn èèyàn òun tì wọ́n mọ́lé ẹ máa bá mi tẹ like and love níbi tí mo bá lẹ́tọ̀ ìdè yìí kán má lọ flag ẹ̀ àwa ní kíwọ náà ká lọ sí kóòtù nìṣó ń lé ẹjọ́ lọ́wọ́ ń lo oríṣiríṣi géèmù kí ló dé wà lọ rojọ́ ń kóòtù láwì kódà bó òrojọ́ wá lọ sign undertaking ní kóòtù pe o ni ní e ẹ̀ mọ́ kí gbogbo èèyàn foríjì hàn ọ́ tán níta níta wí nìyẹn lọ́wọ́ á di pé níta ẹ bá gbọ́ lẹ́nu fáìlì ń bẹ lọ́dọ̀ ẹ̀ lẹ́nu ọ̀tọ̀ ní tẹ́ gbọ́ lẹ́nu ẹni fáìlì ẹ̀ ń bẹ lọ́la ọ̀tọ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹni tí ń bẹ lókè ọ̀tọ̀ lẹ́gbọ́ lẹ́nu ẹni tí ń bẹ nísàlẹ̀ àbálọ àbábọ̀ àwọn tí wọ́n pè wá tán ní ká sẹ́tù àrẹ́dì láti sẹ́tù wàláì èèyàn ńlá ọba tó ní yín pè yín léèyàn. ah alhaji Wasiu k one the ultimate gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹ̀ ní mà padà sí. ẹni tó bú alhaji Wasiu Ayinde tó lẹ́lẹ́bọ ni tó ní kò lè ra àlìjánà òun náà ló tún wá sá lọ bá alhaji Wasiu Ayinde pé kán bá mi sọ̀rọ̀ torí nínú orin tí mo ní respect fún orin alhaji Wasiu Ayinde jẹ́ kan nínú orin tí mo ní respect fún orin alhaji Òṣùpá jẹ́ kan nínú orin tí mo ní respect fún orin Àlàbí Pasuma jẹ́ kan gbogbo wọn pátá mo wá fẹ́ràn orin bàbá Barrister jù wọn lọ gbogbo wọn pátá mo wá fẹ́ràn orin Esaka jù wọn lọ mo wá fẹ́ràn orin bàbá Lẹ́gbà láti kékeré tán plé rẹ̀ ládùúgbò ààrá kápá plé rẹ̀ ọpọlọ ń pìkẹ́ nítorí bọ́lọ̀ ń ṣe dá ọpọlọ kódà Alhaji Wasiu Ayinde ọlọ́njẹ́kẹ́mi wọn ogun wọ́n tún kọrin fún mi nígbò jẹ́ pé tíra àti wọn nu wọ́n ní bàbá wa Alhaji Barrister ńlọkọrin wọ́n ló sọ yìí pé bàbá rẹ̀ ní tabá rẹ̀ ní tó ṣẹ̀ kárònú sí o tó bá bẹ̀bẹ̀ jẹ́ ó tán à ń sẹ́ lọ́rùn à ń bẹ̀bẹ̀ ó ń tán o ìwọ náà wàá búra wàá búra ìwọ náà wàá búra wàá búra wàá ṣépè bí ìwọ ò bá ṣe wá rí wọ́n kọrin yẹn tínú mi dẹ́dùn Alhaji Wasiu Ayinde nínú ẹni tó fẹ́ràn yín ni mo wà mi lè kọ ọ̀rọ̀ sí yín lẹ́nu àmọ́ nǹkan mẹ́ta náà la béèrè lọ́wọ́ arákùnrin yìí just three things just three things àkọ́kọ́ ni pé gbogbo àwọn tí wọ́n náà ti tì mọ́lé tó ní case against àti kejì ẹ tẹ́ ní case against ẹ̀yin náà withdraw rẹ̀ kálàáfíà òjọjọba kí gbogbo owó jọjọ mọ̀ yára wa padà ẹ̀yin ọ̀rẹ́dì láti withdraw tiyín ẹ̀yin dẹ̀ ń wọ́nà àti fúrèmù kéèsì míì mẹ́mi lẹ́sẹ̀ kí n lè bá a fi negotiate tiyín kí làáfà bàwá bà ṣe ó bú bàbá mùdírù ó sì dáhùn ó sì fèsì ṣebí lódì ń ta àtìmọ́lé sí kí ló gbé àfọ àjàkúmọ̀lì débi máa wá tọrọ àforíjì kí ló gbé àfa àyẹ̀sẹ̀ àlùnáka débi tọ́wà tọ́ wọn láwọn ti forgive bẹ̀ tí wọn ti dá nǹkan kan padà àtàwọn míì àtàwọn míì tí wọn pọ̀ bẹ́ẹ̀ Yahaya Gambari kí ló dé tí kẹ́sì rẹ̀ parí láti yọ ẹ̀yin náà lẹ́sà train ẹ̀ ẹ̀ withdraw gbogbo kẹ́sì yìí ẹ jẹ́ àgbàgbé ẹ̀ ká parí ìjà láàrin ara wa kí gbogbo wọn gbà pa ti dọ́mọ̀ ẹ̀yà kájọ wà lọ bẹ bàbá wa Mudiru Markaz ní tí mo ṣe níjọ sí tó dàrú mọ́ mi lọ́wọ́ tá a jọ lọ ọ̀dọ̀ bàbá Muyideen Bello pé wà lọ bẹ̀bẹ̀ nìsọ́nù lọrin kọ́ lọ sọ pé ó tọrọ àforíjì àjọ̀dọ́dọ̀ bàbá wa mùdírù Markaz kò tó bá ohun tó bá nírọ̀ ni bàbá wa tí mo pè ń gbà yẹn bàbá Hamza nísẹ̀yìn wọ́n ń bẹ láyédè ní àárọ̀ yìí àwọn ni wọ́n wọ̀nù mi pé ọmọkùnrin yẹn ò túbọ̀ ẹ mọ̀ tíráì ọ̀dọ̀ mùdírù o fi yọ mí tí ò jẹ́ tí ò jẹ́ sábàyà gbàgbàgbà yẹn ẹni tí ń gbé lẹ́yìn kiri ní ìsìn méjì nílùú Ìlọrin Ìlọrin olódodo ń bẹ tí wọn jà fà tààrà wàláì tó jẹ́ pé olè bá jàǹbá lọ́wọ́ wọn àwọn mèsù jàǹbá náà sì ń bẹ ń bẹ àmọ́ àwọn mèsù jàǹbá bẹ ò tó nǹkan àwọn olódodo ló pọ̀ ń bẹ èyí tí ń gbé lẹ́yìn kiri ń sìn mo mọ iye owó tí mo donate ńgbà tó ní kéèsì pẹ̀lú ẹ̀ torútorú làjọ ń ṣe mítìnì torútọ̀sán láwọn ọmọ tí wọn ń tàlú Ìlọrin tìlú Ìlọrin ò nítumọ̀ lójú wọn wọn bú bàbá yín wọn bú ìyá yín ẹni ẹni ẹbí wọn ti bẹ̀bẹ̀ èló ni wọ́n fún yín èló ni wọ́n fún yín tó tó ń tọ́lọ̀ lè fún yín bàbá kí wọ́n di ultimate ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ a lè kó jẹ ẹ̀yin méjì lẹ pàtàkì nínú àwọn márùn tí wọ́n pè mí àwọn yòókù náà pàtàkì o àmẹ́yìn tí mo gbà pé major financial lecture wa bàbá Dr. Awa Ibrahim ọlọ́run kó jẹ́ mi wọ́n gùn lórí dáadáa dáadáa ni bàbá máa ń wá gbogbo ayé tí bàbá Dr. Awa Ibrahim wa gbọ́dọ̀ bá mi sọ̀rọ̀ kí n pé mi ò gbọ́ mo ti gbọ́ bàbá ó ti tán bet kó ṣe nǹkan mẹ́ta yẹn àkọ́kọ́ kó withdraw gbogbo kéèsì tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà ìkejì kó nìṣó ń kóòtù kó lọ sáìn affidavit pẹ̀lú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́ ó ti sáìn ó ti tra ó ti tọrọ àforíjì fún àìmọye èèyàn lẹ́yìn tó padà lọ ṣe nǹkan míì náà ìkẹta kó wá bẹ gbogbo àwọn bàbá wa ní bíbẹ̀ òdodo àwa náà gbà pọ̀ ìyá wa nìyí wàláyé àjọmọ jẹun àjọmọ mu kódà àtúnjọmọ wàrà wà lọlé alukuran ni hadith anabi ni ataib mina zambi kamala dambala ẹni ó bá túbà tó lòun ò ṣe nǹkan tóun ń ṣe mọ́ bí ìgbà tí ò dẹ́ṣẹ̀ rí lójọ àmọ́ o ṣẹ̀ríà ní ṣurutu tawba àtàlàtà májẹ̀mú títúbà mẹ́ta ni àkọ́kọ́ ni kò kábàámọ̀ kò regret tó ṣe kọjá ìkejì ni kò dàníyàn kò ní padà síbẹ̀ mọ́ ìkẹta ni kò wá determine pé rere lókù tó fi ọjọ́ ayé rẹ̀ ṣe àwọn surutu tauba yìí ò tí ì pé ẹ̀yin bàbá wa méjèèjì yìí mí ìjẹ́kọ̀ ọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ̀yin bàbá wa méjèèjì èmi lẹ̀ ń wò ni gbogbo àfáàlẹ̀ Yorùbá ni mò ń represent bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ ni mò ń fún wọn lábọ̀ pé ẹ má jẹ́ ajẹ́kínní yìí ó le torí mi mọ̀ wípé ọ̀tọ̀ ni táwa ń ṣe ọ̀tọ̀ ni táwọn ń ṣe bàbá Akéwà di ultimate ọjọ́ tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ yẹn kankankankan bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ tẹ́ drop phone ni mò ń receive phone call pé ó ti tún gbé kéèsì kúrò lẹ́ni lẹ́kọ̀ọ́ ó ti tún transfer rẹ̀ lọ sàbújá káàánú òtún tó lo ìtọ́lọ̀ ń fáwa náà padà ah, wá lọ kóòtù ṣe di à ń transfer kéèsì ẹni tó bá complain pé wọ́n rẹ́hun jẹ òun ló lẹ́tọ̀ọ́ láti lọ complain níbòmíì pé wọ́n fẹ́ bà kéèsì mi jẹ́ wá bá mi gbé ìjà wo ló ọ̀ràn wo ló ṣẹlẹ̀ ńbẹ̀ tó ti di ẹ wá bá mi transfer kéèsì lọ Àbújá torí tí wọ́n bá transfer kéèsì lọ Àbújá nǹkan méjì ní máa ṣẹlẹ̀ fáwọn tí wọ́n ti ṣe fún sẹ́yìn nínú kan gbé fáìlì yẹn pamọ́ kéèyàn mọ́ rí mọ́ èní nìyẹn ìkejì ó possible kí complain náà ó criminal o possible ni mo wí o tòró ti ṣẹlẹ̀ sí ustaz Jamiu Adigun abẹ́ tí complain náà padà wá di criminal tó wọ́n nìkan máa kọ statement àmọ́ àwọn ọ̀gá ọlọ́pàá tí wọ́n wà lábújá ń sìn wọn ìṣerú ẹ̀ àwọn èyí tó ti lọ ni wọ́n ṣerú ẹ̀ àwọn tó wà lábújá ń sìn ò jẹ́ ṣerú ẹ̀ èèyàn dáadáa ló pọ̀ nínú wọn majority wọn lájọ sọ̀rọ̀ olùbẹ̀rù ọlọ́run ló pọ̀ nínú wọn kí ló burú bí ọ̀rọ̀ tí ò yí ni baba Dr. Awa Ibrahim ọ̀rọ̀ tí ò yí ni baba K1 the ultimate ẹ lè bá wa sọ̀rọ̀ ká sọ pa àgbọ̀ láyé a lè sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ wà careful pẹ̀lú àwọn ìrírí tá a ti rí sẹ́yìn nípa àwọn ẹlẹ́sìn ló jẹ́ kí n pe tọ́pìkì yìí ni pé ọ̀rọ̀ ẹ̀sìn wà láàyè ẹjọ́ ń bẹ lọ́rùn àwísọ̀kan. Yàrúbá já òwárí ẹ̀lì mi. Láàbù bí ládọ́ nínú súnmí mẹ́ yàbùdó lé wàtánà ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ Islam ẹni orí ẹ bá pé ó gbọ́dọ̀ fi kọ́gbọ́n ẹ rí i pé bá a ṣe wáyà tó wà lórí ìrìn àjò ni àfìgbà kan gbélé tẹ́lẹ̀ majority àwọn public lecture tá à ń lọ ṣe ń sìn àánáǹsì ẹni bàbá dẹ̀ ṣetán gan àpòstì ẹ̀ àfihàn àbá post fúnra wọn lókù ọ̀kan nù security measure tá a take nìyẹn torí àmọ́bi tán tó lè plan sí àwọn tán ń tẹ̀ láwa kán wá pàdé àwọn tán ní kán wá pàdé àwa náà nǹkan burúkú ò mọ̀ ṣẹlẹ̀ àfi ká máa dọ́gbọ́n sí i bàbá kéwọ́n di ultimate màá sọ̀tàn kan mo fẹ́ kẹ́ ẹ bi àwọn àfáà ṣe pé bẹ́ẹ̀ lórí tá a fi gbọ́dọ̀ wà kẹ́ẹ̀fù nígbà ayé Sayyidina Ali karamallahu wajha òun ni president gbogbo mùsùlùmí ayé ń gbà náà. Allah òun ni khalifa ẹlẹ́ẹ̀kẹrin àmọ́ khalifa tó síwájú ẹ̀ àwọn kan ni wọ́n pa ẹnìkan wá wà tóun ti ń salivate pọ̀ ló yẹ kó wọ́n jẹ khalifa ọ̀kan náà sábà lónà à ń pè ní muhawiya muhawiya brilliant gan is a great scholar ó brilliant gan ọpọlọ ẹ̀ dẹ̀ pé fún ète ogun ó gùdù gan tọrọ bá dọ̀rọ̀ ète ogun òun ló wá lo opportunity pé wọn àti ìwádìí ta ló pa muhawiya tí Ali fi khalifa lọ́wọ́ àtakú lórí pé tí ó bá ti lè wádìí ẹni tó pa eh, Usman sorry tí ó bá ti wádìí ẹni tó pa Usman àwọn onígbà ìjọba yìí ò ní ó gbọ́dọ̀ kọ́kọ́ ṣèdájọ́ lórí fáwọn tó pa Usman torí fámìlì tòun ní Usman wàhálà ó fẹ́ gbàjọba ni sẹ́yìn Ali bẹ̀bẹ̀ títí ẹ̀bẹ̀ yẹn ò mọ̀ ọ̀rọ̀ yẹn wá di ogun baba akéwọ́n di ultimate Baba mi Dr. Awa Ibrahim mo fẹ́ kẹ́ ẹ bá mi fi kẹ́ ẹ bá mi fi ọgbọ́n tọ́lọ̀ fún yín ẹ bá mi fi gbọ́ ìtàn ni Muawiya ní a bá dojú ogun ní àwọn ọmọ ogun Muawiya bá ń kú lọ pẹrẹrẹ pẹrẹrẹ pẹrẹrẹ Muawiya wá lo ìtì ogun ló bá sọ fún gbogbo àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọmọ ogun ẹ̀ ó ní tá a bá kọ́ntínú ogun yìí a lè yọpa gbogbo àwọn tán n tá a ṣe ni pé ó ń kálukú yẹn lọ wá ewé ẹ lọ wá ìpò ogi ẹ wá àkọsára ẹ pé la okuma ilẹ̀lá àwọn ọ̀jagun mọ́ o kò sẹ́ni ó lè dájọ́ àfọlọ́hún a ti gbà kọ́lọ̀ ní ọ̀dájọ́ tó ń fa ogun yìí ogun tá à ń jà yìí gan àjámọ́ ẹ jẹ́ wọn dájọ́ ó ní ẹ wá so mọ́ orí ìdá yín láàárọ̀ gbogbo owó wa máàkì jáde lọ bí àwọn ọmọ ogun hali wà a sì ní jà kódà tí wọn bá sá ẹnìkan lọ́gbẹ́ ẹ má fèsì ali olùbẹ̀rù ọlọ́run ni tó bá ti rí orúkọ ọlọ́run yóò change mind ẹ̀ ní abakọ̀lá hukuma ilàlá kò sí ìdájọ́ o ọlọ́run ẹjọ́ dájọ́ àwọn ọ̀jagun mọ́ o àwọn abẹ́rù ọlọ́run o ní abá sọ mórí ali ní ẹ̀rí tí ni ọlọ́run ni fi ni kọ síbẹ̀ yìí làwọn kájẹ́kọ́ lọ́wọ́ dájọ́ ń tàn wá náà nìyẹn àwọn ọmọ ogun Sayyidina Ali wọnà ẹ̀ wọ́n lọ mọ Muawiya dáadáa n tó fẹ́ dá sílẹ̀ yìí tó bá o tán ó fọ́ ìjọ ìsìláàmù sí wẹ́wẹ́ tí ò dẹ̀ ní tòmọ́dọ́jọ́ gbèǹde kìyàmù Sayyidina Ali ọ̀gbọ́ sí wọn lẹ́nu ní a bá lu ọjọ́ bẹ́ẹ̀ nígbà tó di alẹ́ ọjọ́ yẹn gangan gangan àárọ̀ ni wọ́n máàcì àwọn ọmọ ogun Sayyidina Ali òǹkálukú ti juda ogun sílẹ̀ wọ́n sùn ní tí wọn ò retí pógun ń bọ̀ bí àwọn ọmọ muawiya ṣe gbé ogun dìde wọ́n pa jagbajagba sáwọn ọmọ sayidina ali la ibẹ̀ ni islam ti pín sí wẹ́wẹ́ dùn ní àárọ̀ àwọn khawarij ibẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn tí wọ́n ya kúrò lẹ́yìn sayidina ali pé àṣetì ẹ mọ́ o disappoint wa o dojú ti wa tí o bá sí ìṣẹ̀lẹ̀ ẹjọ́ yẹn ni kò bá ti sí oríṣiríṣi ìjọ tó wà nínú islam lónìí àárọ̀ ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ló bí sí à ìṣẹ̀lẹ̀ John ló fa ikú tí wọ́n fi pa ọmọ Saidina Ali àrọ́mọdọ́mẹ́ àárín ogun yẹn náà ni Saidina Ali padà jáde láyé sí látijọ́ náà ní Islam ti pín yẹlẹyẹlẹ dò àárọ̀ torí Muawiya ó ogun yẹn win bẹ́ẹ̀ lò ní Medina ní Maka àwọn ọmọ ogun Ali ọgbà fúngbà Ali gan lọ́tàn Yaruba Jawari Hindi. Ilimi lawabubi ladani nasumima Bàbá mi Dr. Awa Ibrahim ibi tọ́lọ́ ń gbé mi délé nìí odidi péjì lẹ nínú ta ayé ni. yàrú bàjá wà rú ilé. ẹ̀yin tẹ́ bá máa ń tẹ̀lé wáàsí wa nínú Ramadan ẹ rí i pé gbogbo wáàsí wa lórí rédíò tẹlifíṣàn station ní gbogbo ilẹ̀ Yorùbá lọ́dọọdún baba Dr. wa Ibrahim náà. lọ́wọ́ abúbí. tó wá yẹ kí wọ́n bá mi sọ̀rọ̀ kí n sọ pé rárá mi ò tó bẹ́ẹ̀ àmọ́ mo gbọ́dọ̀ ṣèfò orí mi ẹni tó bá mi sọ̀rọ̀ tó tẹ́ bá mi sọ̀rọ̀ ń pa ẹ̀ láàárọ̀ tó dẹ̀ di bíi wákàtí kan lẹ́yìn ìgbà náà tá à ń gbọ́ pé ó ti tún transfer kéésì lọ Àbújá tá a dẹ̀ wádìí tari pé lóòótọ́ ni káàánú tó lọ lo agbára tọ́lọ̀ fún wa bàbá ọmọ yóò padà sọ mí dẹni tí wọ́n mọ̀ wá kọ́lọ̀ mọ́ ṣerú ẹ̀ lọ́lá fún mi ẹni tí wọ́n padà padà máa lọ bá mi bẹ̀ ní wá tẹ́ màá lọ bẹ̀ pé ọ̀dà ìwọ náà ṣe sùúrù kò fẹ́ kógun omi tó bá fẹ́ kógun omi kó withdraw gbogbo kéèsì tí ń lọ́wọ́ ẹ̀ tó ní against gbogbo mùsùlùmí ilẹ̀ yorùbá àtòun àti field marshal rẹ̀ tó bá fẹ́ kógun omi kí ní balẹ̀rù tí ọ̀fẹ́ lọ kóòtù kóòtù tẹ̀yìn ti àwọn èèyàn lọ easily ńlá ní kẹ́yìn náà àwọ̀ wá ní kẹ́yìn wá jẹ́jọ́ wá sign undertaking ní kóòtù pò ní ṣerú ẹ̀ mọ́ lẹ́wà ń dètè ète oríṣiríṣi ète oríṣiríṣi ara ète yẹn bàbá mi Dr. Awa Ibrahim bàbá wa K1 the ultimate ara ète yẹn níjọ́ tó yẹ ká lọ kóòtù tó ní kí àwọn ọlọ́pàá zone eleven kan wá bọ́ńdù mi ní zone two èmi ò rí rí níbi tí ọlọ́pàá kọ̀máǹdì kan ti máa ń arrest ní kọ̀máǹdì mi kí lẹ́sẹ̀ mi bàbá wa àwa Ibrahim wọ́n kọ sórí wọ́n kọ sórí pépà tó dẹ̀ sọ fún mi pé for your various criminal activities crime wo ni mo commit láyé tán fi fẹ́ gbé mi lọ gba ẹ̀wọ̀n níjọ́ yẹn ó yẹ ká ní sùúrù ó yẹ ká gbọ́ sẹ́yìn bàbá wa lẹ́nu wàláì à ní choice nígbà tẹ́yìn méjèèjì ti dá sí yẹn àwa lápadà lọ bẹ gbogbo àwọn bàbá wa tó kù bàbá wa Dr. Awa Ibrahim ẹ̀yin lọ́lọ́run fi mí bùn mi ò tó kọ̀rọ̀ sí lẹ́nu bàbá wa ké one the ultimate mo máa ń sọ fún yín pé àìmọye orin tẹ́ ẹ kọ tó jẹ́ pé lára oyin yín èmi ò fọ́ọ̀mù wákàtí mi bẹ̀ ìgbà tí mo ń bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá rántí mo sọ fún yín mo lórin tẹ́ ẹ kọ èmi fọ́ọ̀mù wákàtí mi bẹ̀ tẹ sọ wípé ìyá mi bàbá wọn bí mi dá bí mi dá èmi gangan mo tún tún ra bí lórúkọ mi ṣe ń ga sí i ará ẹ dìde ẹ bá mi jó ènìyàn mi ẹ bá mi yọ̀ olúwa mi ló gbé mi ga orin tẹ̀yìn kan yẹn lèmi wá change sí. Si bolórí rẹ babie, babie, ẹ bá lálùbáríkà bá tọ́ ẹ bí wọn náà bá sì tún fẹ́ gòkè. Ake gòkè ó di dandan kó tura bí. akéwùgbẹ̀rù ló bẹ̀ mí. ló bẹ̀ mí. bàbá kórèdé ló kọ́ mi. ló kọ́ mi. aláàfin adéyẹmí gbé mi ó dòkè. ó mo tún tura mo orin òṣùpá tó bá làákàyè mu máa convert ẹ̀ sí wákà yóò dẹ̀ bá wà sí tèmi mu àtó ọ̀rọ̀ kọ̀ sí yín lẹ́nu ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bet ẹ bá ọ̀rẹ́ wa yìí sọ̀rọ̀ àtòun àti field marshal tán bá fẹ́ àlàáfíà kánjá àjọ datọwọ́ wálẹ̀ pátápátá ká wá gbẹ gbogbo àwọn bàbá wa títí tí ni wọ́n fi yọ ẹ withdraw gbogbo kéèsì tí ń bẹ ńlẹ̀ ẹ wá lọ wà láì àní kọjá pé sign undertaking ní kóòtù kí ni ń bà ọ́ lẹ́rù nípa kóòtù bó ṣe ní connection tó yìí wàláì èmi ọ̀ka ọ̀rọ̀ ọlọ́pàá kún tẹ́lẹ̀ o ìṣẹ̀lẹ̀ yìí ló fún mi ní connection ọlọ́pàá from number one to the third. Allah. torí àwọn tọ́lọ̀ ń kó tì mí wọ́n ń connection yẹn ní freely pé ah you have a just case sheikh you have a just case kò yẹ kó rí báyìí tí o bá sí nàìjíríà tá a wà kí ni ń bà ọ́ lẹ́rù kí ló ń sá kiri fún kí ló gbélé tó gbọ́nà sí ó mà ni wá jájọ wọ́n náà àlàáfíà ìwọ withdraw gbogbo kéèsì tọ̀dọ̀ ẹ kọ̀ wá wòlítà wa náà wá sí gbà náà àmọ́ fẹ́ káwọ́ drop tọ̀dọ̀ tiwa ó withdraw gbogbo àwọn mùsùlùmí tó ti mẹ́wọ̀n tó ti mẹ́wọ̀n ó withdraw kéèsì kankan against wọn bó làwọn ṣe drop tiwa kò possible náà tiwa gangan tá à ń bọ ọfà ṣébi ló ń kó alẹ́sẹ̀ lọ́tàn lọ́sì wàláì tó bá jẹ́ni tí ò ní connection ni tó dẹ̀ jẹ́ ni tí ń retí pé lágbájá ó ṣẹ̀ṣẹ̀ fóun ní kọ́bọ̀ ni wàláhì yóò ti withdraw kó lórí kéèsì yìí tipẹ́. nínú ẹni tí wọn máa ń pè tọrọ islam bá délẹ̀ pé bàbá nǹkan báyìí ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ islam bàbá dr awa ibrahim ni number one kódà ọlọ́run ò ní ṣèmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe gbowó lọ́dọ̀ ẹnìkan yẹn tí n bá sọ fún bàbá awa ibrahim pé bàbá twenty million lówó tí mo ná mo fẹ́ láàrin one minute kò ní di second minute tí ó fi dá àkáǹtì mi gbogbo àkáǹtì mi ni bàbá wọn. Baba máa ran sí ọlọ́run lọ́wọ́ ni bọ́lọ́run ṣe dá bàbá nù nínú ayé kódà mo bí bàbá wa dr wa ibrahim léèrè pé mo lẹ́ ti pàdé òkùnkùn àti mọ́lẹ̀ kò yẹ kó mìtì náà kí n tó wá pìkì pé àfáà wa kan lẹ́kọ̀ọ́ súnmọ́ bàbá dr wa ibrahim tán wá jẹ́ni tí wọ́n jẹ́ èèyàn tiẹ̀ náà mo wá pìkì pé ibẹ̀ ni connection yẹn ó ti wá nítorí náà yàrá bàjá òwárí. ẹrù ilé mi lè o àbúbí. This is second save our soul message to the number one police in Nigeria. The highly referred High Inspector General of Police. Allah. This is special save our soul message to national legislatures, both Senate and rep, and rep in Nigeria. Allah. We have a certain cabal that gathers themselves from two states in Nigeria. All, what they have interest in is how to arrest clerics, Muslim clerics from the southwest and send them to prison. They will abuse our father, bully our fathers, curse our father, call them on printed name, but whenever anybody writes to reply, they will make sure they, arrive, they arrest the person with frivolous allegation and send the person into, into prison. Allah. Sir, it has happened that this man has bullied the president, President Bola Ahmed Tinubu many times. We have the video. That's number one. This man bullied the only notable female preacher, Muslim preacher in the Southwest, Elijah Kaula. He alleged that Alaja Kaula, all our five children were bought. He said he bought it from somewhere, which, it, which we know nothing about. We want him to come out to clear this, to point to where this woman bought all the children. Secondly, he threatened that he will show the sex video of the woman. He said the woman was, is, is an harlot. He said the woman was, was, was worse than Ogoja in Lagos. The meaning of Ogoja are those uh, local halots that will, use, that will be using lamp just to signal to people that they are there. We have the video. He threatened that we saw the naked video of the woman. Later, the naked video of the woman was everywhere. He gave it to most of his bloggers' friends. Today, if you type the name of Elijah Kawala, painfully, what will first come out on the internet is that sex video, which you know much about. We have a lot of videos that pointed to that. This same man alleged Elijah Kaula in a phone conversation that is someone who loves having sex here and there, that even my humble self was having sexual, illicit sexual affair with, with, with her, which he has no proof over, and many more. This man has called me a ritualist, he called me a scammer, he called me a lot of unprinted names which I, which I don't love to, di to disclose now until we get to court of law. I have nine points against him. Apart from that, he has bullied Sheikh Muhyiddin Ajanibalu. He called him a madman. He has bullied the, our highly respected the chief imam of Ofa. He said, who gave you the position of imam of, of Ofa? Who you supposed to be picking nylon at local women's ceremony? See how dirty that word for the chief imam of Ofa, our highly respected chief imam of Ofa. He said the same thing to our highly respected father, Baba wa Mudiru Markaz. He bullied Baba till Baba fall into stroke. And after Baba was ill, he continued saying all these jargons against Baba. There was a time when he brought a diaspora on a live video saying that Abibu, this is the diaspora which I bought for you because I hear you are now piyabooing everywhere. On a live video, and nobody will arrest this man because he has police connection. Surprisingly, the petition submitted by Alhaji Kaula was rejected from a police station. Although we submitted it to another higher authority. Submitted by Alhaji Kaula was rejected for no reason. I've once petitioned this man to Oyo State Police Command. I went there to write, I was invited to write a uh, statement, which I did. Up to today, nobody know where the case is. The case file is lost forever. He's a friend of all police. He know how to maneuver himself. Immediately committed sin, he will be running a Etascata. In order to stop continuation of this evil act, we are inviting the, uh, the intervention of the upper and lower legislature in Nigeria. Please help look into this. All what we want is that this man should go to court. We want nothing. Uh, after all, cause is the last hope of a common man. Let's go to court. That's what we want. He now started playing game within the rank and file of police. He has now transferred the case to, to Abuja. We are trying to bring it back to Lagos because he didn't commit the offense in Abuja, it was in Lagos that he committed the offense. Even if they want to review it, please, please that some two never complain that they can't handle the case. Please, the highly referred Inspector General of Police, we need your attention. This man has caused us wreak a lot of havoc in the Southwest against we Islamic leaders. Yes, right. Virtually, Hardly will you find a notable Islamic preacher in the southwest without this man having one or two things against. He has come to cash out on every one of us. And he has made the money. Already he has made the money. Now you want to withdraw. But all his video remain on the internet. It remain there for record purpose. If you don't take this man to court, one of our children may come up tomorrow having interest in governorship or gubernatorial election I'm very sure his opposition, his opponent, will flash that video against him that you can't go anywhere. Alaja Kaula is highly respected someone. He's a pious woman. He's, a, he's someone who is highly endowed with Islamic knowledge. This thing supposed not to go free of charge. We want justice. We need justice in the Southwest. Our father, with idolaters, with traditionalists and Christians, they know how they manage themselves. For hundreds of years we've been existing. Is this man that came to mix up everything, setting Muslim against Christian, setting Muslim against uh, traditionalists. It reached a level that is only God that protect us, uh, that protect your land from going into war because of this man. Now that he has a case in the in the court of law, or let me say within the police, you can see that he has now hibernated. the internet, the social media within the, the religious group in Yoruba land has now become silent, now calm, now in peace because of the man that has hibernated. Immediately you see that he's left off the hook, he will come back again because trip will come to late. We need your assistance. Please help look into into this. The funniest part of it is that He has had some youth who has mentored him. A lot of Islamic youth are now copying. Bullying anybody anyhow. Cyberbullying anybody anyhow. Cursing anybody anyhow. Framing people on issues that they know nothing about. Allah. There was a time when this man alleged one of the wife of the Alaafin and one of the wife of, let me say, one of two wife of two notable kings in Yoruba land. Let me put it that way. He alleged them of adultery and fornication on a live video, bringing their picture, bringing their video. We have all the video. We have all the evidence. But he's trying to use police connection to block our way into justice. We need justice. We believe in the upper and lower legislation, uh, upper and lower chamber of legislation. We believe in the IG. We believe in the supreme, the president of the country. We believe in, in, in, in, in, in law, in law of the country. We need justice. We need justice. We need peace in the Southwest. We Muslim, we are not terrorists. We Muslim, we are not, we are not, we are not someone that love creating problem here and there. But we have these emergency preachers within us. He bullied Al Sunnah as great as they were. He bullied them to a stupor. You can you can conduct your investigation. All Al Sunnah in the Southwest, you call them different name. Please, we need your intervention. Yaruba Jawaru. We did nothing but just let this man go to court. Let him go Instead of him looking for another allegation, frame up petition to use against us so that we will use that to negotiate to negotiate his own his own crime. That's what he's doing now, trying to frame us up on different uh, frivolous allegation. We need your intervention. It seems this man is more powerful than Nigerian police. It seems this man is more powerful than law of the country. We need your inter intervention. Ẹ̀dá tó ta fa sókè ìdóborí. Ìdóborí ẹjọ́ ń bẹ lọ́rùn àwísùnkún. àwísùnkún. bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́. ṣùgbọ́n bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ o. bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́ bọ́bá ayé kórí ẹ̀ tọ̀run wò ẹ́. ẹ̀yin ẹlẹ́sìn Yorùbá pàápàá jùlọ mùsùlùmí àtẹlẹ́sìn Christianity ẹ fi tó ṣẹlẹ̀ sí. Si TB Joshua ẹ fi kẹ́kọ̀ọ́ ẹ fi kọ́gbọ́n tẹ́ ẹ bá ṣọ́ra ẹ ń lé African ẹ ń lé wọn padà lọ sí lẹ́vù kọ́ńkálukú ọmọ lọ wá ọlọ́run míì tí ó kàn sọ pé ọlọ́run tóun sì ni ọlọ́run tóun sì ni nítorí pé ẹ fi wá disappoint àwọn èèyàn. packaging yìí ti pọ̀ kọjá táwọn èèyàn expect ẹ má jẹ́ ó jẹ́ pẹ́yìn lẹ́ẹ̀lé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn ẹ má jẹ́ ó jẹ́ pẹ́yìn lẹ́ẹ̀lé àwọn èèyàn máa lọ wá nǹkan tí kì í sọ ọlọ́run pè lọ́lọ́run wọn ẹ lọ wo majority ti ń ṣẹlẹ̀ lórí internet majority african country náà ti sọ pé no àwọn náà gbọ́dọ̀ lẹ́sìn tàwọn àwọn náà gbọ́dọ̀ ní nǹkan tiwọn ẹ̀yin lẹ fà á a manage ara wa bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má jẹ́ kí eléyìí ṣẹlẹ̀ nítorí tọlọ́nkẹ́ tó jáwọ́ ẹ jẹ́ ká jọ tún àwùjọ wa ṣe mo fẹ́ fún wa ní suggestion mẹ́ta tá a bá fẹ́ kí country yóò great tá a fẹ́ kílẹ̀ yorùbá great ẹ jẹ́ kí a máa worship ọlọ́run ká máa sin ọlọ́run ká sì máa ṣàdúrà ká bèsì ẹ̀ lórí ten percent of our daily life pé n tá fi mọ̀ sí lọ́ni hard working dignity of labour ẹ jẹ́ kí èèyàn cover sixty percent of our life tí ò bá lè wọ sixty ẹ jẹ́ cover fifty percent ẹ wá jọ ká love to practice in love ká lo forty percent Fun yẹn kí mùsùlùmí ó fẹ́ràn christian kí christian ó fẹ́ràn mùsùlùmí kí mùsùlùmí ó fẹ́ràn traditionalist kí traditionalist la ó fẹ́ràn káríra wa gẹ́gẹ́ bí ènìyàn that's humanity ó yàtọ̀ sọ́rọ̀ ẹ̀sìn a ní mix ẹ̀sìn pọ̀ wọn kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni bẹ̀tẹ̀ jẹ́ ká fẹ́ràn ara wa dénú kémi ó gbúròó pé àwọn kan àtáàkì ilé babaláwo tó wà lẹ́gbẹ̀ẹ́ mi kémi náà ó dìde ìjà níbo ládùúgbò wa ibi ó lè jẹ́ babaláwo èèyàn jọ ni wá ọlọ́run ní òdájọ́ ẹ̀yìn kìkì kì í ṣèèyàn tẹ́ bá rí nǹkan márùn yìí ẹ ti mọ̀ pé àwọn tí wọ́n fẹ́ fẹ̀sìn jẹun ni wọ́n fẹ́ cash out ni o àkọ́kọ́ ní tẹ́ fi máa dá wọn mọ̀ ò pé gbogbo wa su to ba tin tonu eniyan si robot tin so fun yin pe gbogbo aye yin olohun ni olohun ni olohun ni bo naro olohun ni bo joko olohun ni beyan ba baye re je olohun ni olohun lo ni ori be gba fo na kin lo fin quran wa fun ta ba ngba be isale kan nigba aye abasi oba kan ni ma npa awon eyan nipa abusi tan ba wa bi lere pe ètò òsè yìí kọjá ọjọ́ dídí ọba ni yóò ní ah kádàrọ̀ ọlọ́run ni ó ti wà nù kádàrọ̀ ọlọ́run pò ní ni wọ́n kú ó dẹ̀ ti wà nù kádàrọ̀ ọlọ́run pàwọ́ alápá wọn kádàrá níyì ni wá ṣẹ̀ṣẹ̀ wá tú àyà jáde pé àà alámúnájàláwù àìnẹ́yìn wàlìsánà wà sáfàtáyìn ebọ́lọ̀ ń fún ẹ lójú ebọ́lọ̀ ń fún ẹ ní brain ọlọ́run sì fọ̀ náà kíláìmù ẹ ọfọ̀nà òfin ọ̀nà àlàáfíà hàn kí ló dé tó tẹ̀lé ọlọ́run kọ́ ló kọ́ ẹni pé kọ́ pààyàn o kádàrá ò ní kọ́ pààyàn o ìwọ ló mọ̀ọ́mọ̀ lọ fọwọ́ ara ẹ pààyàn ó dẹ̀ jẹ́ ìyá pọ̀ pààyàn wájú ọlọ́run tẹ́ ẹ bá ti ń rí bẹ́ẹ̀ nọmba tù ń tẹ́ mọ́ rí ẹni ìjọ ẹ̀sìn tó bá jẹ mọ́ owó owó owó ya wa a nídìí owó ẹ̀yin bàbá wa ẹ nídìí owó lójoojúmọ́ lójoojúmọ́ wọn wá cash out ni o nọmba tírì àwọn mẹ́ràkù téèyàn ò wẹ̀ rí miracle tó lè dàyàn lórí irú pé how come how possible miracle tó bí ti law of nature ẹ fura dáadáa packaging bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni number four kéèyàn máa sọ àsọtẹ́lẹ̀ nǹkan báyìí ó ṣẹlẹ̀ ẹ wo bí wọ́n ṣe lulẹ̀ ń gbà àdìbò bàbá Tinubu wọ́n lulẹ̀ lẹ́ẹ̀kínní wọ́n lulẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n lulẹ̀ kódà wọ́n sunkún lórí tẹlifíṣàn dánwò gbogbo àwọn tí wọ́n láwọn ríran permutation náà ń ṣe wọn predict wọn ní ìmísí olúwa ṣé every minute náà làjànú ti ń bọ́ sọ̀rọ̀ àlìjànú ò ṣe nǹkan kan mọ́ every minute náà ló máa kúnlẹ̀ wájú ẹ̀ tí ó sì máa gbé dàbí ẹ̀mí mímọ́ ti ń bẹ every minute náà ni ó máa gbé nǹkan wá ẹni tí ń yẹ every minute làlìjànú rí ó máa gbé nǹkan wá gbogbo nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ kíyèsí number five Abi number six ẹni ẹ̀sìn tẹ́nìkan bá ti gbédé tí ń kọ̀ndẹ́mù gbogbo àwọn tó ti bá ń lẹ̀ eléyìí ọ̀dà tọ̀hún ọ̀dà eléyìí ọ̀dà tọ̀hún ọ̀dà ó cash out ni tó bá ti le kankankankan jù tó ń ṣèṣe póun nìkan lòun mọ́ ọ fi yẹn pawó ni wàláì máa ṣe máa ń ṣe nìyẹn níparí yàrúbá jáwọ́ rẹ̀ ń lé ní. lọ àbúbí láàárọ̀ nínú sùnmí máa yàbùdúlé wà fànáà ládàáni náà sùnmi máa yà àbùdúlé wá sára. ohun tó máa ń dùn yàn nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà àdánwò ẹ̀sìn ẹ̀ẹ̀kan péré tọ́kan amẹ́ríkà irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́. àdánwò twin tower ẹ̀ẹ̀kan péré ló kan amẹ́ríkà kò tún ṣẹlẹ̀ mọ́ láti gbà yẹn àdánwò tó bá kan nàìjíríà ń sìn táwọsàn rẹ̀ ó tún ṣẹlẹ̀ ńjọ́ kejì mo ti sọ láìmọye ìgbà pé mẹ́ta làdánwò nàìjíríà àìfura tàdánwò fi dé tàdánwò bá dé àìtètè lé wọgbó tọ́lọ́mbà bá alẹ́ àdánwò lọ á ti tán gbàgbé àtúní rights láti defend the future occurrence ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní 1978 lamẹ́ríkà arákùnrin wọn kan bẹ wọ́n ń pè ní Pastor John ó bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ court group ló kójọ tí ń pè ní Christianity ó jẹ àwọn ará Amẹ́ríkà gan lọ́dún ó jẹ wọ́n gan ó bẹ̀rẹ̀ sí ní máa progress ó ń kó àwọn èèyàn jọ ó ń kó àwọn èèyàn jọ ìgbà tó di time kan ní 1974 ó mú fún headquarter uh, church yẹ tí ń pè ní church ó mú fẹ kúrò níbi tó wà ó mú fẹ lọ sí California ìgbà tó yá orí pé bẹ̀yìn ò tún gbà wọn mọ́ ó tún mú fẹ kúrò ńbẹ̀ ó wá padà mú fẹ lọ sí bòmíì ní 1965 ń ló ẹ̀ di olówó ayé tí ń náwó bó ṣe wù ah ìmọ̀ ń sànú gan mọ̀ ni Pastor John ìmọ̀ ń náwó fún àwọn èèyàn tí ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn tíjọba ilẹ̀ Amẹ́ríkà ò mọ̀ pé owó hard drug ni tí wọ́n mọ̀ pé owó crime níná látara pé náwó àìmọye àwọ́ọ̀dù ni wọ́n fún wọ́n fún ní àwọ́ọ̀dù ṣeré lamẹ́ríkà ńgbà náà ni ó wá di ọ̀rẹ́ àwọn olóṣèlú ilẹ̀ Amẹ́ríkà ní 1970 ni àwa fún ní wọ́n fi họ́nà rẹ̀ wọ́n pè ní chairman Francisco Housing Authority chairman Francisco Housing Authority wọ́n tún fún gbogbo òwe ìròyìn ọ̀rọ̀ eh, pastor John lókùn tí wọ́n ń gbé ọ̀ǹtìgbà tíjọba Amẹ́ríkà wá farabalẹ̀ pé gbogbo àwọn tí ń kàmpì nígbà tó yá ló wá kó gbogbo ọjọ́ rẹ̀ lọ́wọ́ lọ establish sínú gbó níbi tí ó jìnnà sí Indianapolis ó lọ establish síbi tá à ń pè ní. Guyana ibẹ̀ yẹn láàrín kò jìnnà sí Guyana kò jìnnà sí Indianapolis àárín gbóyẹn ló wà lọ establish sí ibẹ̀ ló ti wá bẹ̀rẹ̀ sí ta àwọn èèyàn pa àwọn èèyàn sẹ́ńtọ́wù tọ́jú ọmọ ti cortisone àwọn èèyàn dẹ̀ ń pèlè èèyàn rí ó dẹ̀ náwó fáwọn èèyàn bíi tara bíi yẹn náà ọwọ́ àdìtàn kan ìjọba Amẹ́ríkà wá rán àwọn àwọn òṣìṣẹ́ ìjọba àwọn agbófinró kan lọ ṣèwádìí ẹ̀ àwọn tán lọ ṣèwádìí ẹ̀ ojú ọ̀nà ni wọ́n ti gọ́ọ̀nù wọn dáná ti pa wọn ibẹ̀ yẹn níjọba amẹ́ríkà ti wá múra pé yes criminal gidi lélẹ̀ wọ́n wá fẹ́ arrest ẹ̀ ó wá rí i pé tán bá yà arrest òun òun ò lè bọ́ ń bẹ̀ wọ́n wá pe ìpàdé gbogbo àwọn tí wọ́n jọ jẹ́ ẹlẹ́sìn cultism ẹ̀ ti ń pè ní christian tí wọ́n jẹ́ kí í ṣe christian ó wá sọ fún ẹ pé olúwa tóun ròyìn ẹ̀ fún yín látijọ́ yìí mírèkù kan ṣẹlẹ̀ lálẹ́ yìí o gbogbo yín lẹ máa fi ojú méjèèjì rí olúwa lálẹ́ yìí ni ẹ rí olúwa òun lòun á dẹ̀ kó yín déwájú olúwa inú gbogbo wọn dùn wọn ní kí làwọn máa ṣe ó ní ẹ jẹ oúnjẹ alẹ́ olúwa bẹ́ẹ̀ bá ti jẹ oúnjẹ alẹ́ olúwa tán olúwa ó sọ̀kalẹ̀ láti wá bá yín àṣọ ti léèsì drink wọn ní lemonade ó ti léèsì ẹ ní ní poison gbogbo àwọn tí wọn mu drink yẹn nine hundred and ninety eight èèyàn tí wọn jẹ mẹ́mbà church ẹ ni wọn kú kò fẹ́ kí àwọn tán fẹ́ arrest òun tán bá bá òun kò fẹ́ kán tó bá àwọn tí ó jẹ́rìí àwọn tí wọ́n survive rẹ̀ bóyá ni wọ́n tó hundred nígbà tó wá rí pé gbogbo wọn kú tán tó ti tì wọ́n síwájú ọlọ́run òun náà wá gọ́nà rẹ̀ ó fìbọn fọ́ orí ara ẹ̀ dànù àwọn tán fẹ́ arrest ẹ̀ dé wọn bá nǹkan kan mọ́ bí wọ́n ṣe close case yẹn nù láti ló ti jẹ́ pé ó ò lè fẹ̀sìn láti 1978 yẹn ó ò lè fẹ̀sìn fún lamẹ́ríkà gbogbo tó bá rí ọmọ gbé bọ̀ torí ẹnìkan ti kọ́ wọn lọ́gbọ́n eléyìí tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ pastor TB Joshua ẹgbẹ̀rún ẹ̀ sì ń ṣẹlẹ̀ lọ́wọ́ nàìjíríà sí thousands of it sì ń repeat rẹ̀ àwọn kan tún ṣẹlẹ̀ láìpẹ́ nítorí náà yaruba já o àrùn ilé mi là àbúbí ládàáni náà súnmí máa yá àbùdúlé wàtánà ládàáni náà súnmí ìtàn tí mo sọ kàn yẹn lọ gúgù ẹ̀ ìwọ kan gúgù Pastor John of Guyana tàbí Pastor John tó pa gbogbo ọmọ ẹ̀yìn rẹ̀ gbé gúgù ẹ̀ gúgù ó gbé tán rẹ̀ wá fún ọ wikipedia ó gbé tán ó tán ní wikipedia ó wà ìtàn rẹ̀ wọ wikipedia níbi tó ya amẹ́ríkà lẹ́nu dé pé sẹ́yìn kan lè fún olùwà báyìí ẹni fẹ́ ra lẹ̀ ẹni.